ọ̀rẹ́ lẹ́nìí ó jáde nínú ilé ìtura pẹ̀lú ọkùnrin. èwo nínú àwọn ọ̀rẹ́ mi. Charles Daddy Junior. ìyẹn ni pé Christiana ń yáàlè ó ń yan Charles jẹ. mo rí àwọn méjèèjì pẹ̀lú ojú mi méjèèjì kòrókòrò. mi ò gbàgbọ́ màá dẹ̀ sọ fún un. kí ni ti tiẹ̀ pẹ̀lú tiwọn ò dẹ̀ fi sílẹ̀ á bẹ́tà kó kúkú kọjú mọ́ ìṣòro tó ń bá àwa jà nínú ilé wa. obìnrin kóbìnrin tó bá ń yáàlè ó lè pa ọkọ rẹ̀. tó bá wá béèrè lọ́wọ́ ẹ̀ ń pé bolo ti gbọ́ ọ̀rọ̀ yẹn kọ́. má ṣe yọnu mi ò ní sọ fún pé ìwọ ló sọ fún mi mo mọ bí mo ṣe máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ pẹ̀lú ọpọlọ mo fẹ́ sọ̀rọ̀ àṣírí ńlá kan fún ẹ mo dẹ̀ fẹ́ kó fi sùúrù gbà mi ò fẹ́ kó di iṣu atayán ọ̀yàn. nípa kí ni o. ọ̀rọ̀ nípa ìgbéyàwó rẹ ni. nípa ìgbéyàwó mi kẹ̀. bẹ́ẹ̀ ni. ó yá sọ̀rọ̀ fún mi kí n gbọ́. àwọn èèyàn ti ń rí ìyàwó rẹ káàkiri ní àwọn òtẹ́ẹ̀ káàkiri pẹ̀lú oríṣiríṣi àwọn ọkùnrin. ṣé kristiana. bẹ́ẹ̀ ni kristiana ìyàwó rẹ̀ mọ́mì junior. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. kí lo rò pé mo lè ṣe sọ́rọ̀ yìí. kristana ikú pa ọ́ lónìí. ó di apààyàn nìyẹn o wọ́n sì lè mú ọ kọ́ pa ọ́ àbí kọ́ fi ẹ́ sẹ́wọ̀n egbére. a kristana ó yá sọ pé ó ti lọ ó ti lọ o. ṣe sùúrù charles o ṣe sùúrù má gbàgbé pé gbogbo obìnrin tó ń yàn àlè apààyàn ni wọn o nǹkan tó lè ṣe ń sìn ní pé kó lè jáde kó sì kó àwọn ọmọ rẹ lọ síbi tí ojú rẹ kò ti ní tó wọn. ibo là ń lọ báyìí. kí ló dé tó ṣe dá mọ́tò dúró síbi iwájú hòtẹ́ẹ̀lì tí wọ́n ti ń bá ìyàwó rẹ̀ sùn rè hòtẹ́ẹ̀lì tí mo sọ pé wọ́n ti ń bá Christiana sùn rè. wàá rí nísìnyí ìwọ ṣáà ṣó gbádùn mi dáadáa. kódà eléyìí ju pé mo gbádùn ẹ lásán lọ ó ti dájú lórí ibùsùn. mo gbádùn ẹ dáadáa ìwọ náà ń ṣọmọkùnrin bẹ́sikẹ́ níṣẹ́ ló ń gbé mi tràbáyé lórí bẹ́ẹ̀dì kódà mi ì tí ì rẹ́ni bá mi ṣerú eré bẹ́ẹ̀ rí ìgbà wo ló tún padà bọ̀ wá sílùú yìí. ọ̀sẹ̀ tó ń bọ̀ ní agbára ọlọ́run múra sílẹ̀ láti lo ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú mi. ǹjẹ́ o dá arábìnrin tó mú ọkùnrin dání yẹn mọ̀. ó dà pé ọlámidé nìyẹn ọlámidé rèé. bẹ́ẹ̀ni ó dà mọ̀ ọlámidé aya rẹ nìyẹn. ah obìnrin. ìyàwó mi kristiana òun ló ń supply wọn ní gbogbo ohun àmúlò ní ilé ìtura yìí máníjà ìwé sọ̀wédowó mi ń kọ́. olùdarí iléeṣẹ́ wa máa wà níkàlẹ̀ ní ọ̀la láti bọwọ́ lu gbogbo sọ̀wédowó náà oníṣirò wa ti ṣe iṣẹ́ takuntakun láti pèsè àwọn sọ̀wédowó náà sílẹ̀. ṣé tèmi ń bẹnu wọn. bẹ́ẹ̀ ni ó dájú púpọ̀. ẹ ṣé yóò dára fún yín. ìyáàfin a nílò àwọn nǹkan tí a máa ń lò nínú yàrá ìgbọ̀nsẹ̀ a sì nílò láti pààrọ̀ àwọn aṣọ ìnura wa. ìgbà wo lẹ fẹ́ ẹ sí ní kété bí ẹ ti lè ṣe é nítorí ó dára jùlọ láti ṣe ohun gbogbo ní kíákíá tí ẹ bá lè kó wọn wá ní ọ̀la oníṣirò wa máa lè pèsè tọ̀wédowó rẹ̀ pẹ̀lú ti tẹ́lẹ̀. ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ kí n tètè lọ kó wá. èmi ni mo bá wáṣẹ́ náà ọ̀gá mi tó fẹ́ràn mi tímọ́tímọ́ nígbà tá a wà nílé iṣẹ́ ìjọba òun ló nílé ìtura yìí. sọ̀rọ̀ fún mi kí n bùlá ìyàwó mi ló máa ń ká ìyàwó rẹ mọ́ pẹ̀lú ọkùnrin ní gbogbo ìgbà tí wọ́n máa ń gbé wá láti wá bá sùn ó máa ń pààrọ̀ ọkùnrin bí ẹni ń pààrọ̀ aṣọ. ọlọ́run mi ò. ìyàwó mi Christiana ìyá Junior òun ló sọ fún mi. ǹjẹ́ o ti gbé Junior lọ sùn. bẹ́ẹ̀ni wọ́n ti lọ sùn. dádì Junior àwọn ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá ẹ sọ tí mò ń gbàgbé. kí nìyẹn. gbogbo ìgbà tí n bá ti kóṣẹ́ lọ fún wọn mo máa ń rí Ọlámídé ní hòtẹ́ẹ̀lì ní gbogbo ìgbà pẹ̀lú oríṣiríṣi ọkùnrin lójoojúmọ́. ìgbà yẹn wá ń kọ́. gbogbo ìgbà tí àwọn àlejò ọkùnrin nídìí obìnrin láti gbé sùn òun ni àwọn òṣìṣẹ́ ibẹ̀ máa ń sábà pè ó ti di kọ́sítọ́mà wọn. ṣó dẹ́ ẹ lójú. ó dá mi lójú kódà lójoojúmọ́ la máa ń pàdé. àti pé kí ló wá ti ṣe nípa ẹ̀ mi ò ṣe nǹkan kan sí i kò tí sí nǹkan tí mo lè ṣe sí i nítorí pé láìpẹ́ láì jìnnà àṣírí rẹ̀ ó tú gbogbo ohun tó ń bọ̀ ni gbogbo ayé yóò rí. mi ò gbàgbọ́ rárá àfìgbà tẹ́mi fún ara mi fojú mi rí kòrókòró mo mọ̀ọ́mọ̀ máa sọ fún wọn ni láti má da ilé rẹ rú mo mọ̀ pé tó bá tó ojú ṣúṣu fùrọ̀ hálà ṣùgbọ́n nígbà tí ìyàwó rẹ ti lè mú ọgbọ́n àrékèrèkè wá láti lè fi da ilé mi rú tíwọ náà dẹ̀ sì gbójú gbóyà láti lè wá sọ fún mi ojúkòrò kì í pojú kòró jẹ ìdí rèé tí mo fi dúró kí wọ́n fúnra rẹ wá fojú ara ẹ rí. ọlámídé ti kú lónìí o. ṣé sùúrù elijah ṣó mọ̀ pé obìnrin tó bá wà nílé ọkọ tó ń ṣe ṣìnà ó lè pa ọkọ ẹ̀ nígbàkúgbà obìnrin bímọ fún ni kò ní kó má pa ni o. kí ló rò pé mo lè ṣe sí mo máa pa o. ajẹ́pọ̀ ti di apààyàn nìyẹn ọlọ́pàá lè mú ọ nínú kí wọ́n dá ẹ̀wọ̀n gbére fún ẹ tàbí kí wọ́n yẹ pa ọ́. ó kú dànù nìyẹn má jiyàn láfàwọ́dá já tètè lọ bá kó tó jiyàn tí ó bá dẹ̀ fẹ́ jiyàn mo mọ ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní ilé ìtura yẹn tí wọ́n lè jẹ́rìí sí i lámìdé àṣewò ló ń ṣàrè kèrèkè tó ń bá gbogbo ọkùnrin sùn tí bá ti kúrò nílé àti táwọn ọmọ bá ti lọ sí skul so ilé ìtura yìí ló ń fàbọ̀ sí tèmi àtàwọn ọmọ tá bá ti kúrò nílé aláìní tìjú obìnrin àṣewò onírọ́ aláìnítìjú obìnrin adójútì ni yán òun dójútì ẹbí rẹ èmi kọ́ ló ń dójútì o. má bínú ọkọ mi ò dẹ̀jọ́ kó gbọ́rọ̀ ẹnu mi. gbẹnu sàn gbẹni burúkú ẹ sàn alalẹ́ ló máa ń jẹ́ kí n bẹ́ẹ̀ lájọṣepọ̀ lẹ́ẹ̀mẹ́ta yẹn náà tún sì tu ẹ wàá tún wá sí ilé ìtura láti wá bá ọkùnrin mi yàtọ̀ sí yẹn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta ni mo máa ń fún ẹ lóṣooṣù láti máa fi di àpò mu sixty thousand naira gbogbo fíríjì inú ilé wa pátápátá ló kún fún oúnjẹ àti àwọn gbogbo nǹkan amúnútutù kí ni nǹkan tó fẹ́ gangan náà mi ò lè tẹ́ ẹ lọ́rùn kí ló tún fẹ́ gangan ṣó fẹ́ kí n gé nǹkan ọmọkùnrin mi ni kí n lẹ mọ́ nǹkan ọmọbìnrin rẹ ni. dádì junior jọ ẹjọ ẹ bá mi bẹ ọ̀rẹ́ yín mi ní ṣerú ẹ̀ mọ́ àdọjọ àkọ́kọ́ rèé. mi ò lè bẹ́ ọ bẹ̀bẹ̀ ó ń ṣe ìyàwó rere lọ́dẹ ọkọ ìwọ tó ní kí n bẹ́ ọ bẹ̀bẹ̀ tó lọ ń parọ́ mọ́ àyà mi wípé àyà mi wá ń ṣe ṣìnà bí láì mọ̀ pé ìwọ fúnra rẹ ló ń ṣe ṣìnà èmi ni mo bá ìyàwó mi wáṣẹ́ síbí báyìí ara rẹ ni só ti ń. ọlọ́run ló ní kí n ti jẹ́rìí ìyàwó mi kí n ti gbà á gbọ́ gidi tó bá jí ẹ bó ṣe máa da ìgbéyàwó mi rú nìyẹn. gbogbo ohun tí ọkọ rẹ ń ṣe fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn o wá sọ ilé ìtura o sọ di ilé kejì àti ilé ibiṣẹ́ fúnra rẹ. pápádì jọ sáré wá bí. èmi sà. ìwọ ní sẹ́ẹ̀ má bọ̀ má bọ̀ má bọ̀. kásán ǹjọ́ mọ arábìnrin rí. àṣé arábìnrin mo mọ wọn dáadáa tẹ̀ máa ń gbọ́ kọ́sítọ́mà dáadáa ni kọ́sítọ́mà dáadáa ni in fact tí àwọn ọkùnrin bá dé tí wọ́n bá nídìí obìnrin tó ṣe ṣémṣém tó mọṣẹ́ dáadáa èmi ni mo máa ń pè wọ́n wá tán máa ń wá tán bá sì ti ṣe tán báyìí wọ́n máa ń ṣètò wa torí ẹ̀ torí sẹ́túmẹ̀ntì yẹn ò ní mo ṣe máa ń sábà pé wọ́n ní gbogbo ìgbà tó bá jẹ́ pé ń ṣe lẹ́fẹ́ gbéṣẹ́ fún wọn wọ́n gùdù gan-an ẹ gbéṣẹ́ fún wọn mo rẹ̀kọ́mẹ́ndì wọn kí ló tún kù sá. kò jù bẹ́ẹ̀ lọ o ṣe gan mo o lè máa lọ. sórí ra rẹ báyìí sórí wàhálà tó kóra rẹ sí aláìní tìjú obìnrin wo lọ sí ilé báyìí má jẹ́ kí n bá ẹ lé kó kó gbogbo ẹrù ẹ pátá mi ò gbọ́dọ̀ bá ẹ lé tí bá fi lè bá ẹ nu ilé yẹn mo lè pa ẹ dànù o. Thank you for watching. We hope you enjoyed it. Please don't forget to subscribe to our YouTube channel and click the notification button. And please make sure you share like, and drop a comment.